a tó bá jẹ́ pé mi ò ṣe iṣẹ́ tíátà hmm, ẹlẹ́ṣẹ̀ ni bá jẹ́ àbí <laughs> kí n jẹ́ olórin mo tiraka tiraka kí n bá lè jẹ́ nìyàn mo tiraka tiraka o kí n lè jẹ́ nìyàn o gbogbo ìgbà tí mo ń tiraka kò sẹ́ni tó rí mi àsìkò mi ti wá tó wọ́n fẹ́ máa bínú mi a sì lè má rìn nílẹ̀ kínú má bẹ́ lẹ́sìn ọlọ́run ló máa ṣèdájọ́ o àfihàn pẹ̀ràn bàbá ló máa ṣèdájọ́ o àfihàn pẹ̀ràn ọlọ́run ló máa ṣèdájọ́ o àfihàn pẹ̀ràn tó bá jẹ́ pé mi ò ṣe tíátà ni fújì ni bá kọ ọ nígbà tó tẹ̀ wá jẹ́ pé ayé ti dáyé hip hop fújì ládẹ nǹkan sìn yẹn ni bá lọ fún trust me. ṣé àwọn àgbàlagbà tó súnmọ́ wọn sọ fún ẹni wọn sọ fún ẹ pé ẹnìkan kì í palẹ̀ ẹni tó bá lóun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa ẹnìkan kì í pọmọ lágídí èmi késárì apákọ̀ ẹfun apákọ̀ oṣù apákọ̀ oṣó apákọ̀ àjẹ èmi apákọ̀ kú apákọ̀ àrùn. mo nífẹ̀ẹ́ ni o ká ní kì í ṣe pé mo láìkì bọ̀bọ̀ yìí ẹ̀jẹ̀ sars ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni mi ò bá ti pa ẹ̀ tipẹ́ tipẹ́. ẹ wọ ọ̀rìṣà àṣà kì í fòkó wọnú mi bẹ́ẹ̀ dáa torí bó yẹ kó ti pa mí tipẹ́ tó o pa mí èmi yáyọ̀lá aka ẹ̀jẹ̀ èmi ni màá padà pa ẹ́. iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìkan wà tó jẹ́ crime film ni fún àwọn olólùfẹ́ Késàrì tí wọ́n ní à ń láti túnṣe mí sí fáwọn àwọn need another action film crime film kan wà tí ó ń bọ̀ lọ́nà ṣùgbọ́n mi ní like láti sọ àkọlé ẹ̀ <laughs> but trust me tó bá jáde gbogbo wa náà la máa fojú rí àdèmà láìkẹ́ mo dẹ̀ ní another story tó ní nǹkan ṣe pẹ̀lú àwa onítìátà gangan hmm. mo lè ṣàkọlé yẹn fún yín tí mo pe àkọlé ẹ̀ ní ògo ìlú mi ìyẹn tí mi ń try láti ṣàlàyé nínú yẹn díẹ̀ ni pé mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé àwa tá a jẹ́ actor èèyàn làwa náà bí àwọn èèyàn tí wọ́n ń wò wá because at times ńgbà mi àwọn ẹlòmíì wọ́n máa ń get it wrong afẹ́kọ́ mọ̀ pé àwa náà máa ń rẹ́rìn àwa náà máa ń fèsì dojúkọ nígbà mi kọ́lọ́ má jẹ́ kí gbogbo wa sunkún àwa náà máa ń ṣeré like àwa náà ń jẹun a kì í ṣe àǹjọ̀nú inú ayé yìí làwa náà ń gbé àwa náà dẹ̀ ń face àwọn challenges kankan fún àwọn ẹlòmíín tó jẹ́ pé bóyá tó bá kọ́kọ́ pàdé actor wọn máa ń sáré judge wọn wọn mọ̀ bóyá nbo ló ti ń bọ̀ kí ló ń bá bọ̀ nbo ló ń lọ so àwọn náà máa ń a máa ń wà láwọn mood mi tí ó wọ̀n wá náà tó jẹ́ pé ẹ̀kọ́ lè dédé rẹ́ lómi ìkojú ẹ̀ lé ó pọ̀ bẹ́ẹ̀ ṣá lóríṣiríṣi tá a fẹ́ ṣàlàyé fún àwọn olólùfẹ́ wa láti lè mọ̀ pé nígbà míì tí ó bá sídìí iṣẹ́ kì í dédé ṣe bí Yorùbá ṣe máa ń sọ so àwọn iṣẹ́ tí mo ṣe lè lórí náà then mo ní another love story náà tó ń bọ̀ lọ́nà gbogbo ẹ̀ náà ni wọ́n máa fẹ́ràn lágbára lọ. Kesari tí n bá ní kí n tẹnu bọ̀rọ̀ Kesari mi mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ but trust me ìgbìyànjú ni nǹkan tó fa ọ̀rọ̀ Kesari resort Kesari ìgbìyànjú ìgbàgbọ́ nínú Ọlọ́run àìṣọ̀lẹ inú kan kábà oníreyọ̀ òun ni ó fa rìsọ́ọ̀tì Kesari bẹ́ẹ̀ mi ṣe lè ṣàlàyé ẹ̀ but fine uh, there is a movie tí mo wò náà tí mo lè sọ pé òun ló motivate mi láti lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mo ti kọ́kọ́ wo Black Panther or something then mo wo John Wick àwọn fíìmù yẹn ó ó jíńjà mi pé wáyé táwa náà ò lè ṣe nǹkan kan wáyé táwa ṣe lè ṣe crime film tó jẹ́ pé èèyàn máa ṣe tí àwọn èèyàn tán dẹ̀ máa máa like boss ju actor lọ because tẹ́ bá ṣàkíyèsí Kesari dára ẹ̀ rí pé style tó all about nìyẹn bọ̀bọ̀ Kisari yẹn gangan ni bóòsù ọ̀hún dẹ̀ láwọn èèyàn fẹ́ kó kú so bí ọ̀rọ̀ tí mo wá fẹ́ fi bẹ̀rẹ̀ tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ mo ní ìgbìyànjú ni àti àṣẹ ọlọ́run ọba because ìgbàgbọ́ tèmi ni pé ọlọ́run ló máa ń dídì fi àlùbáríkà sí àwọn iṣẹ́ mi tó bá ní ìgbìyànjú nínú ṣé ẹ mọ̀ pé ẹni tí ò níyàwó kò lè máa gbàdúrà kọ́lọ́run fún un lọ́mọ ìdí nìyẹn tó mo sọ pé ìgbìyànjú àti àṣẹ ọlọ́run òun ni resort kesari láti kesari àkọ́kọ́ kó tó ṣàwádìí return of kesari láti kesari àkọ́kọ́ one and two ni mo mo try láti láti fi ipá sí dáadáa torí pé mo máa ń kọ́kọ́ sá fún nǹkan kan ìdí nìyẹn tó jẹ́ pé mo máa ń ṣiṣẹ́ lórí àwọn films mi dáadáa mo máa ń sá fún kí àwọn èèyàn wo fíìmù mi kí wọ́n bú mi èébú máa ń dùn mí ó máa ń dùn mí gan táwọn èèyàn bá sọ̀rọ̀ sí mi so kí ni ẹni mo máa ń try láti defend mo dẹ̀ máa ń try láti wo àwọn fíìmù mi àbí tó bá wà lórí youtube mo máa ń wo àwọn comment mo máa ń rí nǹkan táwọn èèyàn sọ nípa fíìmù yẹn so eh, àwọn yorùbá dẹ̀ ní eh, ọlọ́gbọ́n èèyàn ló máa ń fi ọ̀rọ̀ lọ́rọ̀ kọ́gbọ́n òmùgọ̀ á sì fi tiẹ̀ kọ́gbọ́n nígbà tí mo ti ṣe Kesari one and two ni mo ti fi gbogbo gbìyànjú sí pé ìwọ Ọlọ́run ọba falùbáríkà ṣiṣẹ́ yìí má dẹ̀ jẹ́ kó bú mi so mo try láti pé kí n dí àwọn àyè kọ̀ọ̀kan táwọn èèyàn fi ní sọ pé irú fíìmù ò fine mi mọ̀ pé ó máa di nǹkan ńlá báyìí ìyẹn ni mo sọ pé ṣe rí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn àṣẹ ọlọ́run ọba ló máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ bọ̀ nígbà tá a ṣe Kesari àkọ́kọ́ fine ìyẹn náà pariwo kọ́ ẹ pé return of Kesari ariwo tiẹ̀ tó wá pọ̀ gan bọ̀ nígbà yẹn náà torí pé mo ti fi gbìyànjú sí so ọlọ́run wá wò pé kì í gbìyànjú ẹ̀ ò ní lọ lófo ló jẹ́ káwọn èèyàn fẹ́ràn return of Kesari so ìgbà tí return of Kesari yẹn dẹ̀ wá di nǹkan tí ọlọ́run bá mi ń lérò ẹ̀ pé ó máa rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n mo tún lérò ẹ̀ náà nítorí pé mo sọ nígbàgbọ́ nínú ọlọ́run ẹ̀mọ́ kálukú náà dẹ̀ ló máa ní nǹkan tó ń target bẹ́ẹ̀ ó possible àdẹ̀ lè sọ bẹ́ẹ̀ àwọn ẹlòmíì ò ní at least téèyàn bá ń tọ̀ ọ̀nà kan máa ní nǹkan tó ń wò pé ìwọ lọ ohun mi pé tó bá máa tásìkò báyìí kí n wà láyé báyìí ohun mi pé tó bá máa tásìkò báyìí kí fíìmù mi wà ní level báyìí ohun mi pé tó bá máa tásìkò báyìí kí n ti dé àwọn àyè báyìí so mo ń try láti ṣiṣẹ́ dé àwọn àyè yẹn so bóyá yẹn lọ́lọ́run ṣe wẹ̀yìn pé àìwọ́ ọmọ ìjẹ́ kí ṣàmì sọ̀rọ̀ ẹ̀ so àmì ọlọ́run ni gbogbo ìlọsókè Kesari. Ah, nǹkan àkọ́kọ́ tí àwọn èèyàn mọ̀ nípa mi ni pé <laughs> mo máa ń tijú as an actor ṣùgbọ́n ẹ lè mọ̀ ṣùgbọ́n mi kì í tijú tó bá ti dọ̀rọ̀ iṣẹ́ o ṣùgbọ́n ẹni tó bá mọ̀ mi dáadáa máa mọ̀ pé tí mo bá ń báyàn sọ̀rọ̀ mi kì í wojú ẹni yẹn gangan mi kì í wẹ̀yìn ojú èèyàn mo máa ń tijú. ẹlẹ́ẹ̀kejì nǹkan tí àwọn èèyàn mọ̀ nípa mi ni pé gẹ́gẹ́ bí irú àwọn roles tí mo máa ń play tó jẹ́ àwọn nǹkan tí àwọn èèyàn kọ́kọ́ fi mọ̀ mi which is àwọn action film nǹkan táwọn èèyàn mọ̀ nípa mi ni pé mi kì í fa anything tó bá jẹ́ smoke anything tó ní pẹ̀lú sìgá ni o igbó ni o àbí anything anything tó ní ṣe pẹ̀lú èéfín mi ò kì í ṣe nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí àwọn èèyàn mọ̀ nípa mi ni pé noodles ni best food mi ẹ ṣáà ti mọ̀ tó máa ń lọ yẹn tí àwọn ọmọ kéékèèké máa ń like òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí àwọn èèyàn mọ̀ nípa mi ni pé <laughs> mo máa ń bẹ̀rù àti fò nínú ọkọ̀ òfurufú <laughs> tí a mọ̀ sí plane mo máa ń bẹ̀rù gan but ọlọ́run ò ní jẹ́ ká ṣe kòǹgì aburú. ìmọ̀ràn mi fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ni pé kí wọ́n ní ìtẹríba bẹ́ẹ̀ ni nǹkan tí ó lè tètè gbéyàn débi téèyàn ń lọ nìyẹn kí wọ́n bọ̀wọ̀ fún àwọn tí wọ́n bá bá níwájú nítorí pé lẹ́nugbà tí èmi dé ẹnu iṣẹ́ nǹkan tí mo understand nípa iṣẹ́ ni pé iṣẹ́ yìí ò really favour àwọn èèyàn tó bá ní ìgbéraga so anybody tó bá ń wẹ̀wù ìgbéraga bọ̀ tó bá ti dé industry wa yìí kò understand pé another word ni so ń láti bọ́ ẹ̀wù gbéraga yẹn kúrò tẹríba fọmọdé kó rẹ̀rẹ̀ ńlẹ̀ náà fàgbàlagbà láti lè tètè débi tó ń lọ ìmọ̀ràn mi fún wọn nìyẹn. then ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń bọ̀ lẹ́yìn kí ẹ má sọ ìrètí nù kí ẹ dẹ̀ máa wo ẹni tí ẹ bá jù lọ ni kí ẹ máa fi leave ẹ má wo ẹni tó jù yín lọ. nǹkan tí mi gbìyànjú àti sọ ni pé ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń bọ̀ ẹ má máa wo ẹni tó jù yín lọ fi leave kí ẹ máa pé àbí mo ṣe competition pẹ̀lẹ́ ní báyìí tẹ bá ń ṣe yẹn ẹ ní tètè mọ̀ pọ́lọ́run ti ń gbẹ̀yìn náà lọ díẹ̀díẹ̀ ṣùgbọ́n tẹ bá ń wo ẹni tẹ́yìn náà jù lọ tẹ́yìn wò pé alágbájá ah, yìí àdèjọ́ dédi iṣẹ́ yìí ni ah, wọ́n dẹ̀ ti ń mọ̀ mí jù lọ á jẹ́ kẹ́ tètè débi tẹ́ ń lọ so ara wájú ẹ̀ ní dèrò ẹ̀yìn àwọn tó ń bọ̀ lẹ́yìn náà wọn àga alágbára lọ́mù ìtẹríba òun ló ṣe kókó ìmọ̀ràn tẹ́mi lè fún yín nìyẹn nítorí pé nǹkan tó máa ń gbéyàn débi ọ̀la nìyẹn. ọ̀bẹ kí àwọ̀lú lórúkọ tá a pé bá ọ̀bẹ kí ìdìjàlọ̀ lórúkọ tá a pé sọ̀dàrà èṣù láàlà fara yẹ̀pẹ̀ bìtìbìtìbìtì lórúkọ tá a pé wọn yàmí palanja palanja la sọ́kù ọlá palanja la sọ́kù ọlá àbálábà wọn máa rárun parapọ̀ wọn fẹ́ẹ́ fèsì ògbè jọba wọn ní sáṣá gẹrú tó jọba àṣírí wọn ò níbò àmọ́ kì í ṣe bí ìtẹ̀mí késàrì lónìí. orúkọ mi ni Ibrahim Yekini Bakari tí àwọn èèyàn mọ̀ sí ìtẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí àwọn èèyàn ń pè ní késàrì apá kan fún apá kan sùn ẹ máa wo Orísun TV. Ọlọ́run á wà pẹ̀lú yín.